ẹ̀rọ ló ti dára sí àmà bóyá ìlànà lọ́fínà kó o bọ́ ọmọ ìyá rẹ̀ ní lọ́fínà ọ̀nbẹ nínú tó dára sí àmà bóyá wáyé o lọ́fínà àti màkókórìsì ọ̀nbẹ nínú lọ́fínà eléyìí tó so pé wọ́n fi alukóhóró wọ́n fi sí alukóhóró tí wọ́n fi sínú rẹ̀ yẹn ǹjọ́ wa lè sọ́dọ̀ tó pé kálórì ó ti ń bẹ nínú lọ́fínà lónìí eléyìí tó so pé kò lálùkóhóró la ó ti wà látàrí láyé kò lálùkóhóró la so lónìí náà ó sì ti pọ̀ alhamdulilayi ọ̀pọ̀lọsàn ọwà ló sì torí ẹ èyí tí wọn fi alukóhólù sí yẹn eléyẹn kò ní ẹja ń bá kàn nínú àwọn olùmẹ̀sìn Islam ẹnu wọn kò lórí pé ntọ́tọ́ ni tó sì dáa tó sì yẹ ká máa lò ṣùgbọ́n eléyìí tí wọn fi alukóhólù sí nínú ǹjọ́tọ́ ká máa lò àbí ọ̀tọ́ máa lò ìyapa láàrin àwọn olùmọ̀wá ọ̀kan nínú akọ́ta nínú àwọn olùmọ̀ àwọn sọ pé alukóhólù yẹn tó jẹ́ fóònù náà dáadáa nìkìlẹ̀ ọtí tá a fẹ́ sọtí àwọn sọ pé gbìyànjú torí ẹ̀ àti gbọ́dọ̀ máa fẹ̀gbin para nígbà tí àwọn míì nínú wọn tán sọ pé rárá kìí ṣẹ̀gbin wọ́n sọ pé rárá kìí ṣẹ̀gbin sísí ọtí lè rọ̀ kọ́sọ́ alukóhólì di ẹ̀gbin sísí ọtí lè rọ̀ kọ́sọ́ alukóhólì di ẹ̀gbin sọ àwọn sọ wípé nítòdájú òní wípé lọ́dọ̀ tí àwọn kìí ṣẹ̀gbin nítorí pé bàbá jù nígbà tí ọlọ́run bẹ̀rẹ̀ lẹ́dàá wa tó ṣe ọtí mímu tó ṣe léèwọ̀ tó ṣe ọtí mímu tó ṣe léèwọ̀ àrí nínú àwọn sọ̀hárà àwọn tó ṣe pé wọ́n mú ọtí tí wọ́n ní ètò wọn nínú àgbè eléyìí tí wọn ní nínú àmọ gbogbo ẹ̀ wọn rọ́ dànù dàdá tó rọ́ dànù àgbọ̀pẹ́ nìkan fẹsẹ̀ tẹ́ mọ́lẹ̀ wọn wá sọ pé kọ́ lọ fẹsẹ̀ rẹ̀ ni nítorí pé ìpín lọ fẹsẹ̀ tẹ̀ àgbọ̀ bẹ́ẹ̀ àgbọ̀ bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé àlùsọ náà lábẹ́ òfin ṣẹlẹ̀ àti àìgbọ́ kò túmọ̀ sí pé wọ́n sọ sọ ṣùgbọ́n tó bá yẹ kí wọ́n sọ ni àbábọ̀ àwọn ẹni bá sì pé lẹ́gùn wọn nígbà tí wọ́n bá ń sọ̀rọ̀ tí tó ń sọ̀rọ̀ eh, gbogbo àwọn nǹkan tó ṣe léèwọ̀ ó ní sẹ́ ìnáwó rẹ̀ ọlọ́run ní ẹ̀gbin rígísù wọn wọ́n tún máa rẹ̀ pé ẹ̀gbin ni tó bá ti jẹ́ ẹ̀gbin àjẹ́ pé alukóhólù kọ́ ẹ̀gbin ni torí ẹ̀ eh, lábẹ́ pé ìyapa ó wà láàrin àwọn olùmọ̀ nípa alukóhólù sẹ́gbin ni àbí kìí sẹ́gbin tábà lu lọ́fíńdà ilé ìtòsí pé ọ̀fẹ́ alukóhólù sí òun ló ti dáa jù òun ló ti dáa jù ṣùgbọ́n eléyìí tí wọ́n fi alukóhólù náà sí inṣàlá inṣàlá kò túmọ̀ sí pé àlè fi rú aṣọ bẹ́ẹ̀ àlè fi ṣe sọ̀lá lórí ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ náà sọ tó pé ọ̀rọ̀ tí náà nítumọ̀ so kò túmọ̀ sí pé àlè fi rú aṣọ bẹ́ẹ̀ àlè fi ṣe sọ̀lá torí ẹ̀ lọ́fíńdà ọ̀ pàtàkì púpọ̀ ibi ká máa lò ẹ máa ń sọ̀rọ̀ lọ́fíńdà ẹ mọ̀ pé lọ́fíńdà tí à ń sọ̀rọ̀ náà ètò ẹ̀kọ́ mi ni wọ́n fi ṣe ètò ẹ̀kọ́ mi ni wọ́n fi ṣe àtẹ̀sùtù rà tùràrí ìtújẹ́ pé onígiri ìdá máa sọ mí náà ìdá máa sọ mí náà yẹn náà ó náà lè dáa ó náà sì wúlò ó máa ń jẹ́ kí ilé ó lè kó àwọn ọ̀run tó dáa ó wà níbẹ̀ tó bá sì fi sí mọ́tíláṣí náà ó máa ń jẹ́ kó ọ̀run tó dáa ó máa ń jẹ́ kó wà níbẹ̀ ṣùgbọ́n àtàkẹ́sì wípé èéfín ìdìbàyè yéésì nǹkan kan ní ìlà àgbàlérò pẹ̀lú tùràrí ju wípé à ń fẹ́ kí àyíká wa kọ́ máa rọrùn tó dáa lọ ètò ìgbéwáyà ẹ wà dáná sùkúrù àrí orúkọ pé ẹgbẹ́ ti pàlìjà náà kan ẹgbẹ́ ti pè wá ẹgbẹ́ ti lé àlìjà ló dáná torí pé oríṣiríṣi nǹkan làwọn yẹn gbàgbọ́ pẹ̀lú àwọn ọ̀fẹ́ tí wọ́n ń ṣe wọ́n á jẹ́ pé ìgbàgbọ́ nínú lórí gbogbo rẹ̀ àjẹpẹ́ pọ̀tọ́nù àjẹpẹ́ pọ̀tọ́nù sòṣùpọ̀ tó bá ta lọ́gbẹ́ndà <laughs> ẹlọ́dún ta tùràrí yóò sọ pé ẹ torí bá dùà wọn ní wọn gbọ́dọ̀ ta tùràrí tí wọn bá fẹ́ sàdúrà yẹn torí ní jáde ọgbà ẹ̀rọ làtàn kò sí ní ti máa jáde ọgbà bákan náà àbíkẹ́ yẹn tẹ̀ ta tùràrí kalẹ̀ ló kọ́ fún tó ń bá ta kalẹ̀ o xaadimu gbólóhùn tó ń pè yọ yọjú sóun nínú àwọn rọ̀hání rọ̀lọ̀ pàkùnrin àlùjáde ló ń pè àlùjáde ló ń pè kí ni rọ̀hání tó ń pè so eléyìí ọgbọ́dọ̀ kí ìsagbọn bẹ́ẹ̀ ẹlòmíì ga wàhálà náà wá ká wàhálà ni wọn mọ wá gbogbo ọ̀nà tó lágbára eléyìí tó hàn sí gbogbo yẹn lẹ́lẹ̀ kò ní mú àwọn kò ní wù wọn kò ní tẹ ọ lọ́rùn bí ká dáná wọn wàhálà òun fẹ́ fẹ́ nìkan yọjú sùn tá lẹ́rù yọjú sí o òun fẹ́ fi káàdì mọ kóló yìí kó tiẹ̀ wá tó ń ṣiṣẹ́ díẹ̀ ẹ̀yìn òun fẹ́ rán òun fẹ́ rán ẹsẹ̀ kan òun fẹ́ pè kí ẹgbọ́n tọ́ntọ́rí di eléyìí báyìí téèyàn bá wá lo tùràrí tùràrí onídìí téèyàn dáná sí torí pé kí àyíká rẹ̀ kó lè bàjẹ́ tí ó mọ ọ̀run tó dá wa kó gbọ́dọ̀ pápọ̀ dúró ọgbọ́dọ̀ papọ̀jù tó tún láti papọ̀jù nínú ilé èéfín ni o ẹ ti mọ pé èéfín kò sínú tó yẹ kí èèyàn máa mí sínú kò sínú tó yẹ kí èèyàn máa mí sínú ìwà alágbára nínú àṣà tiwọn onáìmọ̀ pé olùtura rí yẹn wọ́n máa sọ sórí ògùn náà tó máa sọ sórí ògùn náà ìfẹ́ wọn á máa jáde rẹ́gẹ́dẹ́ so oníkàlùkù wọn máa gbé ìjọ ní àdògbà tí wọ́n sọ ògùn náà yẹn sí yọ máa gbé e máa yọ máa da aṣọ rẹ̀ tó má lẹ̀ pé kí èéfín wọn kó lè bá kárí gbogbo aṣọ òun òwúrọ̀ eléyìí náà kò sí nínú àtàtọ̀ dá lórí pé wọ́n máa ń fè fún un lórí nǹkan ọ̀pá amúlọ́lá tó ọ̀pá amúlọ́túnla wọ́n bá di pé wọ́n kọ́ kíkọ́ tó lọ sọ́sítẹ́tù nígbà wọn máa bèèrè ní kí sẹ́yìn wọn sìgá ni sọ sọ pé wọn sìgá sìgá ti jẹ́ àwọn olùdíje sìgá báwo ọ̀dà òwúrú ẹlọ ya ẹ́sírì àyà yìí ìgbà tí wọ́n ya ẹ́sírì àyà dé ọba gba ikú gédé fún ìní ń bẹ láyà bàbá kí ló dé ìgbò lè fi títí wá dáyà yín bàbá ẹ̀yin tí ẹ ti ṣe ẹ̀sùn pààrọ̀ ṣé ẹ̀sùn pààrọ̀ báwò ìlú pààrọ̀ ìlú mo sì gbà wọn bó mo wá lè fi wá wá fún gbogbo àyà yín náà. ṣùgbọ́n ara ti pé àwọn máa ń lo àwọn máa ń lo tùràrí ilé ìsìn tùwárí eléyìí tí àwọn ti máa gbé àdùgbà rẹ̀ mára pé ìfún rẹ̀ sí mú ibi tí èsì ti wà nù àti pé ẹni tí ó ta ẹjẹ́ sí mú látàrí pé ń lo tùràrí kọ̀ọ̀yà ẹ̀fẹ́ni tí mo sì dáná nínú aburú tí ó padà ṣẹlẹ̀ sálàbíà rẹ̀ tàbí ẹni tí ń fi igi àkólà dáná ní gbogbo ẹ̀ náà dáná tó pé bí èkó wọn máa jókòó sí gbogbo ìgbà tó sínú kọ́ dáná tó dìde kó mbẹ́ tí wọ́n bá jókòó tì náà ní bí ìgbà tó náà lórí dẹ́tẹ́ àti kó jókòó bẹ́ẹ̀ tó ó lè kó bá làfihàn kàkàkì sára tó rẹ̀ tó rà rí kò sí ní tó burú mbẹ́ lókun gbàdàgbà tó àwọn kàtà sọ yẹn olókìndà àti ti sàlàyé tiẹ̀ náà síwájú eléyìí eléyìí tó ẹ̀ka mójútó ọ̀nàmọ́ ìkọ́mọ́ ṣáàrẹ̀ rà irun yíwa jama ẹ̀ka pọ̀nlé ẹ̀ka pọ̀nlé ó sì tọ́ ìgbé bí ọba wẹ̀ kọ̀kọ́ orí rẹ̀ dáadáa kọ̀kọ́ orí rẹ̀ dáadáa. ẹ gbogbo àwọn agbẹ́dẹ́gbẹ́dẹ kan ẹ àwọn dáńgọ̀ kọ́ ajẹ́ kúkúnú wa àgbọ̀dọ̀ gbẹ́lẹ́ àgbọ̀dọ̀ gbẹ́lẹ́ irun wa gbọ́dọ̀ jẹ́ níta mójútó dáadáa ètò bá fẹ́ ta wa àmọ́ àgbọ̀dọ̀ mójútó dáadáa torí èyí ń bẹ́ẹ̀ nínú ọba àmúyẹ ọlọ́run bá tó wọn sí fún wa torí pé ìbẹ́nu àwọn èèyàn tó wọn kò ní kó ní ọrùn lórí ọ̀nbẹ nínú àwọn èèyàn tó ṣe wípé wọn rẹ̀ lè eré ní ó sì bẹ́nu àwọn èèyàn tó ṣe wípé jádàbọ̀ ni wọn ti wọn máa jádàbọ̀ ọlọ́run á ràn ọ́ lọ́wọ́ ó fún ọ náà mójútó ẹran rẹ ọgbọ́dọ̀ fi ráàyè mójútó ẹran rẹ tọ́jú rẹ dáadáa orí ẹ̀ tó bá lò kọ́ fọ́ ẹran rẹ dáadáa kò sí tó burú nínú kó o fi ọṣẹ tó ń ṣe pàtàkì láti máa fi fọ́n kó lè máa gbọ́n àwọn gbẹ̀ngbẹ̀ngbẹ̀ kúrò lára àwọn bí àwọn àwọn ṣampó tí wọ́n fẹ́ fọ́ọ̀rùn kò sí tó burú mẹ́ kó fi fọ́ọ̀rùn orí rẹ̀ dáadáa. bákẹ́lẹ́ ọ̀pẹ́ náà ní gbogbo máa fi pa kó fi pa ẹran orí rẹ̀ kí ẹran orí rẹ̀ kọjá ike ó dúdú ó sì ń dà. yéèdè tó kàn tọ́ ẹran orí rẹ̀ lórí sí mi o torí pé àwọn tiwa dáfíríkà tó lọ́n dákun ẹ̀ kó tó tọ́ lọ́n lọ́jọ́ yẹ wá náà ló fún ẹ̀. kìlá tó tó tẹ́ wọn akọ̀wé ara rẹ̀ tó yí ọ̀sẹ̀ yẹn rìlágbà ni ń lọ jẹ́rìí ọ̀rọ̀ ń lọ kínní kan ọ̀rọ̀ ń lọ pánú ọ̀rọ̀ eléyìí ọ̀tọ̀ kọ̀tọ̀ nítorí pé ńgbà tó bá ti fi ọ̀sẹ̀ kan sọ̀ tó bá yí ọ̀rọ̀ rẹ̀ padà kúrò lórí bọ́lá ọba ti ti dà kan ìwọ̀n wá ti ti India ìwọ̀n ti ti Pakistan kó làdí apẹlẹ kó làdí pẹlẹ ìwọ̀n tọ́nà fún wa iná ló ti dà kọjá pé mójútó ọ̀rọ̀ dáadáa kọjá pé mójútó ó fi para pa tọ́jà pé mójútó òjé pé orúkọ máa dà sí i bọ́jẹ́ pé ọkùnrin dání kọ̀ ya orí rẹ̀ dáadáa tó láti jẹ́ pé obìnrin dání kò sí tó burú wọ́n rẹ̀ bí wọn rẹ̀ fọ́n bọ́ bá wọn bá àbátọ́nà ní wọn bá àbátí bátọ́nà gba kò sí tó burú ń bẹ́ẹ̀ kò bá jẹ́ pé wọn kò dìkọ́jú sọ́kọ́ ń sọ́kọ́ ń wọ̀ kò sí tó burú ń bẹ́ẹ̀ láti mójútó ọ̀ràn rẹ má sì fọwọ́ ara rẹ yí ẹ̀dá tọ́lọ̀ ọba tó dá ẹran rẹ kọ́ má sì yí padà kọ́ má sì yí padà èyí tọ́lọ̀ ti fọ́ náà ló ti dá púpọ̀ jù èyí tọ́lọ̀ ti fọ́ náà ló ti dá púpọ̀ jù. tani sọ fún ọ wípé wọn tọ́lọ̀ pààrọ̀ áfíríkà ọ̀dà ẹni tó bá sọ bẹ́ẹ̀ gbé lẹ́nu sọ tani sọ fún ọ ibi bọ́lá ọba ti ti dá wà áfíríkà yìí pẹ̀lú kọ́lọ̀ tó fún àyíkọ̀ dáa tó ẹni tó bá sọ bẹ́ẹ̀ gbé lẹ́nu sọ nítorí kọ́lọ̀ ọba sọ pé lọ́kọ́lọ́ ọlọ́run láti sẹ̀dé ìmọ̀ lórí àdéhùn ilé ìjọ rẹ̀ wájú lórí àdéhùn tó rẹ̀ wájú ńlọ́lọ́run bá gbé wa lé kí á ló dé tí wọn mọ̀ ọ́n àwòkọ́ ilé ìjọ náà ṣe fún ọ̀gọ̀dá tó kí ló dé tó fi mọ òkú rí ipò tọ́nà ọba ṣe ọ́ sí ọ̀dà tó torí rẹ̀ tó wà lọ́mọ yí wọn rẹ̀ padà ọwọ́ àlọ́kùnrin rẹ̀ sí olùmí náà ti àwọn ara rẹ̀ kótó lè máa lọ sí para kan para kó bẹ́ẹ̀ tí ń jì kọ́nà kọ́nà yọ ìyẹ o. àwọn èyí tọ́lọ̀ ń dá wa náà lọ yẹ wa ọlọ́run bá dákun má bá wa jẹ́ bóun ti ṣe dá wa yìí ọlọ́run bá àbálùbáríkà sí bóun ti ṣe dá wa torí ẹ̀ ọtọ lọtọ ya ọrùn orí rẹ kó mọjútó má jẹ wọn àkókò mọ lórí o kí wọn wá di dàda mọ lọ́wọ́ ọwọ akọlẹ òun sọdí wàlí wàlí ìwé ìròyìn wàlí ìwé ìròyìn wàlí aláìmójútó wọn kí wọn di dàda mọ lọ́wọ́ wàlí ìwé ìròyìn. ọmọ ìyá fẹ́ràn àkọ́kọ́ láwùjọ áfíríkà wáyé. ẹni tí ẹ̀mọ́ ojú tó lọ́rùn tí wọ́n á kókó máa lọ ọ̀rọ̀ alójú wẹ̀lí. Ṣé ẹni máa ti wẹ̀lí náà? Ọ̀ọ́ èyí ti wẹ̀lí nù. Wẹ̀lí ọlọ́run ti ṣàlàyé rẹ̀. Ojú ẹ̀fà ọ̀fà yé rẹ̀ lè bá ń darí ìgbà púpọ̀ ní kọ́ ṣàlàyé rẹ̀. Ọlọ́run ṣàlàyé rẹ̀ fún aláwọ̀ Kùrán. Ọlọ́run ni ẹni ẹ̀dùn náà awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun. Alladhina amanu wa kanu yattaqun. Ọlọ́run yẹn tẹ́tí ẹ̀gbọ́. Àwọn ẹni ọlọ́ kò ní sí ìbẹ̀rù fún wa lórí tí wọ́n gbà níwájú lẹ́yìn fún wa. bọ́ọ̀lù sì ní gbọ́kànjẹ́ lórí tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn nílé ayé lẹ́yìn kú wọn. táwọn atalẹ́yìn ọlọ́run náà tani ń jẹ́ ẹ̀yìn ọlọ́run ọlọ́run ni alladina amanu ẹ̀yìn ọlọ́run lẹni tó gbọ́ náà ọba bẹ́ lódodo wọ̀kẹ́rẹ́nu yẹ sọ́kò tíwọ́sàn páyọ̀ lọ. eléyìí wọn pè wàlí bá ọkọ wàlí wàlí fẹsẹ̀ yorùbá èdè lárúbáwá wàlí làgbájá wàlí làgbájá èdè lárúbáwá ẹ̀ẹ́dẹ̀ màtúmọ̀ àdàbíkẹ́ padà sí èdè lárúbáwá ìdáhùn pé wàlí òmìnir ẹni tó gbọ́ ọba gbọ́ sísẹ̀ ń páyà rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọn pè mí àbí ìbàdí ìbàdí ìbàdí tí wọn gbọ́ lọ́gbọ́ níbi wọn ti gbọ́ lọ́gbọ́ tí wọn bá yọ lọ tí wọn tó bá yọ lọ tí wọn ní mú ara ẹ̀yà ara ẹ̀yà ẹ̀dá tí ń tó oògùn náà ní ṣẹ́jú ìwọ́n á sọ pé wọ́n yẹ wẹ̀dí wẹ̀dí ìgbà ọ̀dà àtún fi tẹ́lẹ̀ ìjẹ́wọ́ ti ṣe jẹun bẹ́ẹ̀. torí ìjọ ilé ìgbà àwọn ọ̀pọ̀ àwọn ẹni àwọn ọ̀pọ̀ ọ̀nà bákan náà nínú fún ìmójútó rẹ ní ìwà ọkùnrin òun náà ní pé ọ̀ gbọ́dọ̀ bí apákàdápákàsí ọ̀ gbọ́dọ̀ bí apákàdápákàsí nínú rẹ kó wá dé pé gbogbo orun ló gé yíká ọwọ́ adé olùkásí láàrin orí rẹ àbò dórúkásí níwájú orí rẹ ọ̀ alábìsọ̀rọ̀ wá àṣọlá náà àní ọ̀kadà alábìsọ̀rọ̀ wá àṣọlá pọ̀ fún wa láti rólé apákàdápákàsí nínú orí wa ẹ̀ gbọ́dọ̀ fábíkàtì obì káyé ètò pé ọ̀rọ̀ àtẹ̀bí kankù táwọn fúlàní tó máa ti wọn tó máa da obì kálẹ̀ láàrin orí wọn àbí lẹ́jọ́ orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ó ti wá pé fúlàní báyìí ó ti di international ọ̀pọ̀lọpọ̀ àgbàlá ńlẹ́yìn tó ọjà síbi iṣẹ́ wọn wípé àwọn ní bọ́ ọ̀ṣẹ́ wọn káwọn ṣẹ́ gbogbo ẹ̀sùn sí àkóso àwọn sì ní bọ́ ọ̀gẹ́ káwọn ṣẹ́ gbogbo ẹ̀sùn sápọ́ọ̀tù àwọn sì ní bọ́ gbogbo eléyìí ẹ̀sìn islam ọ̀farama torí gbogbo nta ẹ̀sìn tí ó mú mi jọ wẹ̀rẹ̀ islam ọ̀gbà kásì wọ́n bẹ̀rẹ̀ máa kí ìsọ̀rọ̀ kan bọ̀ islam ti wọ́n fẹ́ kó o dé nìkan tó responsible kó o dé nìkan tó ṣe ilé yóò tiẹ̀ dé ní tó pàtàkì tó jẹ́ pé ọmọ ìtọ́tọ́ ó sì ṣe nǹkan yẹ torí di eléyìí bẹ́ẹ̀ kí láti fẹ́ ṣe lóyún káwọn ajá àpàtàkà islam ọ̀farama islam ọ̀farama jama ó ké gbogbo ẹ̀ kárí àbí kò ti gbogbo ẹ̀ lẹ̀ kárí gbogbo àbílò ti gbogbo ẹlẹ́ka ló ti ṣe jáde. yọ̀ọ́ ẹ̀kọ́ kọ́ wọn fáwọn káwọn fáwọn orí gbogbo ìgbà kó ló ká máa dá gbogbo ìgbà ni kó ló máa kọ́ ní gbogbo ìgbà kí ni kò tẹ́lẹ̀ yìí wà ní ọ̀pọ̀ ṣẹ̀díà. eléyìí ò túmọ̀ sí kankan ò túmọ̀ sí kọ́ ọ̀dẹ́ni ọlọ́ ìdọ̀gbẹ́ omi gbogbo ìgbà dídá kàndàrà náà lórí ìyọ̀ wa. ẹ̀sìrì ẹ̀ àgbà ní àṣírí ولا بارتداء أثواب الغلاظ ومن قال الله قل رجسا وسلا يقوم قيوم وسلا يقوم قيوم وكما دفن دم وسسين ودم الله سوكت فقيم وسلين الله تريد قال الله قلنا امتثال الأوامر واجتناب النواهي káwọn ti sọ̀rọ̀ mi dási kásì jìnnà sí sọ̀rọ̀ mi dáná sí. ìjà pé nípa ẹ̀rọ ọ̀run ilé kíkà máa parí gbogbo wa ẹlòmíì rẹ̀ yóò nínú kan lórí rẹ̀ láti bẹ̀rẹ̀ sí dáná bí ó kọ́ kò sí nínú nǹkan tó kọ́ kàtí tọ́ni ọlọ́run ibi tí fífẹ́ tó ti ní tòmà tó ti jẹ́ sìn òun náà kí èèyàn lọ sí hajj àbí kí èèyàn lọ sí umrah kí èèyàn wá parí bẹ̀ gẹ́gẹ́ bí sọ̀rọ̀ àdúsùn àti ti sàdúrà táwọn ẹni ọlọ́run kọ́ kí àwọn tó fáwọn orí wọn àwọn sàhábà ni wọ́n mọ́kọ́ sẹ́rí àtàwọn tó bí wọn ànágbé ẹ̀dá wọn lò ànágbé sọ wọn kí wọn wọn mọ̀hálẹ́kì ọlọ́run kọ́ kí àwọn tó fáwọn orí wọn àwọn sàhábà tó ni wọ́n mọ́kọ́ sẹ́rí àtàwọn tó bí wọn orí wọn ànágbé òtún dá wọn lò ànágbé sọ wọn kí wọn wọn mọ̀hálẹ́kì ọlọ́run kọ́ kí àwọn tó fáwọn orí wọn lẹ́ẹ̀kẹta ìgbà náà làdábì tó wá sọ pé wọ́n mọ ọ̀sẹ̀rí àtàwọn ẹni tó dín ọ̀rọ̀. tó àdéhùn yẹn èyí tàbí sì tí ó ṣe yí pé agbẹ́jú láì má sábàbí rẹ̀ àti ká má sábàbí rẹ̀ ẹ̀hẹ́n ìgbà yìí tó bá lò gbọ́ yìí láì má sábàbí rẹ̀ oní ọmọ parí lójúmọ́ pa àdébì sàdúrà báwọn ti ń parí ó sàdúrà báwọn ti ń parí rárá o ẹni tó bá parí lẹ́yìn ìgbà tó parí hajj ẹni tó parí lẹ́yìn ìgbà ẹni tó parí lẹ́yìn ìgbà tó parí umrah àwọn làdábì torí pé nínú òfin ṣẹ̀ríà nínú usul al-fiqh wọ́n ní nígbà tó ti kaba wá náà Al-Qur'an àbí nínú sunna lọ́nà tó ti fà lè gbọ́ yí láì máa sábà bí rẹ̀ àjẹkẹ́ al-ibratu bi khususi as-sababi la bi umumi al-lafz àjẹkẹ́ ń dáhùn àlò ń bẹ̀ òun náà ní ti sábà tọ́ka sí kìí ṣe dígbónú yẹn ti ṣe fẹ̀ gbòòrò tọ́ba ẹ̀ ń tọ́jú rẹ̀ ẹ̀ ń sáré rẹ̀ yálẹ̀ lọ́kọ̀ àbẹ́ ìlọ́kọ̀ ẹ̀ mọ̀ ojú tó ràn orí yín dáadáa nítorí pé irun tí ẹ̀ bá ti sílẹ̀ tó ń pàtì yóò di tó so wípé yọ̀bọ̀ ìjọ agbára ìwọ̀n lọ láti mójú tó ń bọ̀ báyà ó di pé ń kànyà nígbà tí ẹ̀ bá lò wọ́n máa mójú tó nígbà tí ẹ̀ bá ti pàtì ti bẹ́ẹ̀ àmọ́ tí ẹ̀ bá ti máa mójú tó gbogbo ìgbà kò ní í sínú pé yọ̀ máa kànyà ẹni tó bá ní ọmọ kó mójú tó rọrùn ẹni tó bá ní ọmọ kó mójú tó rọrùn wáyé o kò sí nínú fún àmójútó ọ̀nkọ́gbìn kóbìnrin ọmọ fi nǹkan kún un fífi nǹkan kún un ọ̀tọ́ láyé òfin ọlọ́run bá wa ìwé obìnrin mùsùlùmí haramu ni èèwọ̀ ni láyé òfin ọlọ́run kọjá wípé ìyẹn wọn máa fi nǹkan kún un ká fi nǹkan kún un bẹ́ẹ̀ bá ti kún un ayé irun lónìí àbí ọ̀dà láti ẹ̀ fi kún un òwú láti kún un fífi síse kún un lọ́nà tó ti gùn ju bó ti ṣe wà lọ àdókò tí ẹ jẹ́ pé òwú lásán wọn ti ṣe wá bí àwọn òwú kẹta ń ṣe tí wọ́n fi ń kọ́ ọ̀run níṣẹ́ yìí náà táyì náà bá ti túmọ̀ jáde wípé okùn lásán lè léyìí àdúgbò kan tó gbogbo èyí tí wọ́n fi ń kọ́ ọ̀run wọn haramu ló láti sọ lọ́wọ́ bá wa kátàkì èsì ibẹ̀ yẹn ká sọ́ra fún kìí ṣe ń tọ́ da torí bá nàbí sallallahu alaihi wasallam nínú àdéhìí abdullahi bin mas'ud radiyallahu anhu anábìnrin láàrin wà olùwàsílẹ̀ wal mustawsila àwọn obìnrin tó ṣe wípé wọ́n bá wọn tí wọ́n kọ́ ọ ọlọ́ọ̀lá àná wọn mọ̀ sọ̀sílẹ̀ obìnrin tó tẹ̀lé tó tọ́ bọ̀ tí wọ́n kọ́ ọ ọ̀la sẹ́yìn máa tẹ́ ń làánà kò ní pé ọlọ́wọ́ bá wa ọ̀sẹ̀ ìdílé lórí ọlọ́wọ́ mi ti sínú ọ̀kẹ́ rẹ̀ ọlọ́ọ̀dà kan ní kẹ́ni kò sí wa wọ́n sì wá lẹ́nu ìyá torí ẹ̀ oge ilé ayé yìí rẹ̀ jẹ́rọ àbí wàhálà fún ẹ̀ kábùkù pàtó ìrora bó ṣe máa náà ẹgbẹ́ àwọn ti ṣe oge tó bá ṣe é ṣe ọlọ́wọ́ bá gbàrúkà sí i kò ní ìdí pé wọn lọ kọ ọgbọ́n tàdùbọ tí etí ẹwà ẹ̀dá tí ó ti wá di pé ọ̀dọ̀ kan máa ń bá so àmọ́ wọn aṣojú kan tí wọn á di pé kọ́ máa ń là ń lọ ọlọ́mọdé àjù ọlọ́mọdé àjù torí ẹ̀ wọ́n tó bá ti di irú rẹ̀ mọ́rí lọ́ọ́ tú dànù lọ́ọ́ tú dànù torí pé orí tálàfíà wà nù ìwọ̀n orí rẹ̀ tó ti ṣe wà orí wà ń bẹ̀ òrè wa nbẹ ti mójútó tó bá ti pé kí wọn oògùn náà pẹ̀lú ògùn náà bá ọwọ́ àdúgbò àwọn ọkọ náà látàrí kí ẹ lọ́wọ́ kan fún ọtí táwọn obìnrin ṣe ní sin báyìí kí ló tó ọtí ṣe rú ẹ ẹ tó wọ́n wọ́n wọ́n wọ́n ìjẹ́ kó ṣe rí ah, bóun lórí rẹ̀ lítí ọ̀dà bóun lórí rẹ̀ lítí ọ̀dà wọn náà ló kó bá wàhálà tọ́lá wọn fìdí kọ́ nàánà rẹ̀ nígbà wọn bá oṣù lẹ́yìn òwò ọmọ ó tún lọ sórí sí mi bí ọkọ tó ti ìyàwó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ látòrí fáàmì odijeri látòrí kìnìkà ọba tó ní gbogbo eléyìí òwò ọmọ látọ́lá ìdí rẹ̀ tó wà lórí omi ìsẹ́yìn báyìí ẹ̀dá ẹ̀dá ti jẹ́ bẹ́ẹ̀ ẹ̀dá ti fáàmì ọ̀ bẹ́ẹ̀ ẹ̀dá ti jẹ́ rìn wá bóun ni wọ́n ìlú wọn kì yóò fi eré yẹn sọmọ jẹdam sọmọ jẹdam sọmọ jẹdam tó lè padà bá dàbí orí bọ̀m̀bọ̀ tí wọn ó kú kékeré lórí obìnrin bí wọn bá ti gbà tó sínú ọmọ ẹgbẹ́ yìí nàbí bàbá nígbà tí wọn bá ti jẹdam eléyìí wọn fìlà lébi fún tiwa àti fún pé obìnrin ọgbọdọ sí lílẹ yọọ máa dé kíní mọlí gbogbo ìgbà ní tiẹ òun ò ní ìwà ló dé kà tó tó tọ́ba ní orí rẹ̀ máa tó ti di léèrè ìdílé látàrí ká aṣojú dá ọmọ gbogbo yẹn ẹ̀ níbi táwọn ò sí láàmú wọn máa fi láàmú tẹ̀ rí wọn rí rẹ̀ àjọ ìpàdé ọ̀dọ́kọ̀tà subhanallah torí ìdílé ọ̀dọ́ wa wáyé o bí a bá ti máa ń dàgbà bí a bá ti ń dàgbà ìwọ̀n orí wa lọ́bẹ̀rẹ̀ sí ní di funfun ìwọ̀n ara wa lọ́bẹ̀rẹ̀ sí ní di funfun ìyẹn ti ń kó bá lẹ́nu díẹ̀díẹ̀ kọ̀ọ̀bá àdókòwò kọ̀ọ̀bá àdókòwò ìran ọ̀ma di funfun bákan náà irun bá wa ó ní ọ̀ma di funfun náà bá ti ń dàgbà bó tilẹ̀ jẹ́ pé ń gbà mímu ewé àwọn ayọ̀rọ̀ yẹn wáyé tí ó sì jẹ́ kọ́kànlá tàbí ìwà tó lè wúlò ìwádìí fi hàn ike dáta méjì o tí ó bá yọ lórí ẹni tó sì dàgbà dé nìkan ó ṣe é ṣe kọ́jọ́ pé àárẹ̀ lọ́sítù àwọn ti dà mà ó sì ní ògùn tẹ̀ kí wọ́n ṣe àpèjúwe rẹ̀ fẹ́ni tírú rẹ̀ bá ń dà láàmú ike kọ́ máa lò ìgbà míì ó sì lè jẹ́ ike tó bó ṣe wọ́ lọ́rùn bó ṣe wọ́ lọ́rùn ike kékeré yìí ó yọ ewu lára bó tilẹ̀ jẹ́ bí àwọn tó máa ń rọ́ lọ́fẹ́ dàdà sórí lọ́dún náà ti ń dà sórí ti ń dà sórí ìwọ́n adé kí wọ́n tètè funfun ìwọ́n bá ti funfun lọ lọ́wọ́ ó lè máa rọ́ lọ́dún dàdà sí ọ̀rọ̀ bàdà ìwọ́n tètè di funfun lọ lọ́wọ́ tí ẹ̀rọ wa ti wá dàgbà tí gbogbo wọn orí rẹ ti di funfun àbí ọ̀rọ̀ bá rẹ gbogbo ẹ ti di funfun òfin ẹ̀sìn Islam ó ti kọ́ wa wà gbígbé owó ọgbà bẹ́ẹ̀ àti ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ ká kìí ṣe dúdú haramu ní kẹ pan dúdú ọba ìgbọdọ ìní ọrùn funfun wùfún ọba ìdájàlájà àgbọdọ fi dúdú pa wọn àti tiwa lórí tọ́nà ńlá náà ní tó bá ti bẹ́ẹ̀. ìgbà máa fi pa táwọn àti panáwọ̀ dà yọ ja ọrú tí kìí ṣe dúdú gẹ́gẹ́ bíi làálì lẹ́yìn náà máa fi làálì wẹ̀ dúdú làálì lẹ́yìn fi pa. ọwọ́ àti tìjà ìgbà àbúlé ọ̀rọ̀ bí ẹ̀ ومن أتي بأبي قحافة يوم فتح مكة ورأسه ولحيته كالثغامة بيضاء فقال رسول الله صلى الله عليه وسلم غيروا هذا بشيء واجتنبوا السواد أخرجه مسلم النبي صلى الله عليه وسلم wọn ابو قحافه بابا àbúrọkà wọn wọn صلى الله عليه وسلم lọ́jọ́ tá nàbì sọgbà ara mọkàtà gbà mọkàtà lẹ́yìn tó ṣe pé gbogbo orí rẹ̀ àfi bí ẹyẹ ògbòǹgbò gbogbo ẹ ti di fọfọ ànágbèrè ni ẹ lọ yí ọrí bàbá ìpadà ẹ lọ yí ọrí bàbá ìpadà àmọ́ ẹ gbọ́dọ̀ fi à kọlọ dúdú ẹ gbọ́dọ̀ fi kàwé yẹn ni pé wọ́n tó máa dá ìrọ̀lì rẹ pẹ̀lú bíláàkì bíláàkì bíláàkì kọ̀tọ́ sọ̀nà alhamdulilayi rabil alamin ọ̀rọ̀ ni wọ́n ti náà kọ́lọ̀ bá kí wọ́n aṣọ àwọn ènìyàn alẹ́ ìṣòro ní kọ́lọ̀ gbájú wọn kọ́lọ̀ dáadáa kọ́lọ̀ bí kí sí àwọn náà wọ́n fà mí. a rí pé ọ̀rọ̀ máa sọ nípa pé ká lóògbé ẹni tí wọ́n fa orí apá kan tí wọ́n dà pàtàkì sí kọ́lọ̀ kó sàmì wà láyé tó ní táwa ń lò lónìí. a rí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ nítorí ìtẹ́mọ̀sílá àti àwọn bàbá bàbá mi fẹ́ gbẹgbẹ́ tó àwọn náà fẹ́ di ọ̀dọ́ padà kọ́lọ̀ kó sàmì wà ní. bí wọ́n ṣe ń dẹgbẹ́ láfùlà péjú owó ń oríṣi mi náà kọ́ lọ sọ pé ogun ń jẹ́ ọ̀rọ̀ síbẹ̀ ogun àdéhùn tó láyé lónìí àwọn obìnrin náà wọ́n tó ṣe ẹ̀rọ náà kí ni àbí ń pé bẹ́ẹ̀ náà mójútó náà náà. kò sí láàrin ẹni tí ó fa apá kan dá tó bá ti dẹ̀ kọ́ ṣe bẹ́ẹ̀ láti kọ́ sí àwọn tí ètò ṣe mùsùlùmí wọ́n tún dára mi tó máa ṣe bẹ́ẹ̀ láti kọ́ sí àwọn tí ètò ṣe mùsùlùmí wọ́n tún dára mi. wàyí obìnrin ọ̀gbọ́dọ̀ fáwọn orí rẹ̀ kò tí ẹ̀ gbọ́dọ̀ dín orí rẹ̀ kù obìnrin ọ̀gbọ́dọ̀ kílípà àwọn rẹ̀ táǹbọ̀sibọ̀sì yóò lọ abẹ́fẹ́lẹ́ nítorí pé láti òfin ọlọ́run kóbìnrin kó gé irun orí rẹ̀ kó dín kó àbí kó fa mọ́fìlà ìfira ẹni sẹ̀sìn ni ìsìláàmù sì gbà kó gbọ́n ìfira rẹ̀ sẹ̀sìn ìdí ìrànlọ́gbà tó bá débi àlàyé nípasẹ̀ hajj islam sọ pé kó bìnrin náà kó dín irun orí rẹ̀ báwo ni ó ti ṣe dín wọn ní irun orí rẹ̀ ó lè bá sọ́nà méjì yọ wá di kéékèèké níbi gàdá kọ̀ọ̀kan náà ọmọ ìfúnṣà àwọn ọ̀rọ̀ ní arúgbẹ́lẹ́ náà àwọn ìgbà wa kára gbìyànjú ká tẹ̀sára àwọn ọmọ mùsùlùmí káwọn ọmọ tí ó kọ́ sí àwọn tí wọ́n ṣe mùsùlùmí níbi irú ìṣe síbi àtẹ̀lẹ́pà bílíọ̀ nàìjà sílẹ̀ nàìjíríà ìdígbà ni a dúró sínú alẹ́ ìkẹ́ náà bá kí ọ̀sán àjọ ọjọ́ mẹ́jọ lọ́jọ́ pàdé àwọn ìlú adéjẹ́ skul ní ọjọ́ mẹ́jọ ọ̀sán àwọn adékòwò ọ̀rọ̀ tó lọ́ọ́ bẹ̀rẹ̀ kàtó. ó jẹ́ bó ṣe jẹ́ lórí ètò